ẹ fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ̀yin ará ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tí ẹ wà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ Jésù nípa Kristi nípasẹ̀ orin tí mo kọ wọlé yìí mo fẹ́ kí wa lọ́mọdé lágbà wa lọ́kùnrin lóbi wọn sí àkókò ọ̀rọ̀ ìyè yìí ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé lónìí gẹ́gẹ́ bí ìṣe wa nígbà tá a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ó rí ìfọwọ́kàn Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi mo láàrí ìfọwọ́kàn Ọlọ́run. Ẹ rí láti bí ìjẹ́ẹ̀dógún la ti ń wo ọ̀rọ̀ Ọlọ́run lábẹ́ àkòrí ńlá lábẹ́ ìbéèrè àkòrí ńlá wípé báwo ni mo ṣe lè ní ìrírí ìwà láàyè Ọlọ́run nínú ayé mi àti wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n lónìí a ó tẹ̀síwájú nígbà tí a máa parí, à, láti máa, láti ìgbà tí a máa kíyèsi èyí tó parí ní ìgbésẹ̀ láwọn ọ̀nà tí a fi lè rí ìwà láàyè Ọlọ́run nínú ayé wa. kí a tó lọ, ká tó lọ ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run ipá àtàgbára àwa dúpẹ́ lọ́wọ́ yín a gbé yín ga torí pé ẹ jẹ́ olóòótọ́ a dúpẹ́ torí pé ẹ sọ fún fún Jeremiah wípé ẹ dúró ti ọ̀rọ̀ yín láti múṣẹ a mọ̀ wípé ẹ̀yin àti ọ̀rọ̀ yín bákan náà nìyí torí àlàṣẹ ń gbàdúrà ní wákàtí pé kẹ fara yín hàn wá nínú ọ̀rọ̀ yín kẹ jẹ́ kí á rí ìbùkún yín gbà nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín ẹ̀yin ará mi, ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a máa kíyèsí ìgbésẹ̀ míì pápá ètò parí nínú ọ̀nà tí a fi lè gbà ní ìrírí ìwàláàyè Ọlọ́run nínú ayé wa. Ẹ jẹ́ ká kíyèsí ìwé Matthew, ìwé ìrètí Matthew orí keje láti ẹsẹ̀ keje sí ẹsẹ̀ kọkànlá. Ìwé ìrètí Matthew orí keje láti ẹsẹ̀ keje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 ni tí ń bẹ nínú yín bí ọmọ rẹ̀ bá béèrè àkàrà tí ó jẹ́ fún un lé òkúta, tàbí tí ó béèrè ẹja tí ó jẹ́ fún un ní ejò. Bí, ǹjẹ́ bí ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú bá mọ bí a ti ṣe ń fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín, mélòó mélòó ni Baba yín tí ń bẹ lí ọ̀run lí lí ọ̀run fi ohun tí ó ohun rere fún àwọn tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Ẹ ké hallelujah. Ẹ rí, kí ni ọ̀rọ̀ yìí kí ló ní í ṣe pẹ̀lú níní ìrírí ìwà láàyè Ọlọ́run? Ẹ rí, Ọlọ́run ń fẹ́ kí a tọ òun wá. Bí a ò bá rí Ọlọ́run, Ọlọ́run ń fẹ́ Ọlọ́run ń fìwé ìpèpè wá ká wá sí ọ̀dọ̀ òun Ọlọ́run bí bàbá bí ọmọ ti ṣe máa ń ń wá sí ọ̀dọ̀ bàbá tí ó fẹ́ràn tó jẹ́ onífẹ́ràn. Bí ọmọ ti ṣe máa ń ń tọ bàbá tó jẹ́ onífẹ́ràn lọ, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe ń fi ìpèpè wá láti tọ òun Ọlọ́run wá. Níbi tí a kà yìí, ẹ rí i pé Jésù Olúwa wa òun ló ń sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ èyí tí ó kọ́ àwọn àwọn gbogbo ènìyàn àti àwọn pàápàá àwọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní orí òkè ibi tí a pè ní sermon on the mount ìyẹn ni ìwàásù èyí tí ó wà ní orí òkè ẹ ohun tí Jésù Kristi Olúwa wa ń sọ ni wípé ó ní kí a kànkùn ó ní kí a béèrè ó ní kí a wá kiri ó ní bẹ́ẹ̀ la ó ṣe sílẹ̀ fún wa eléyìí jẹ́ ìlérí ó wá ń ṣàpẹẹrẹ wípé bàbá wo nínú wa tó jẹ́ bàbá búburú lọ́mọ ẹ máa béèrè ẹja tó máa fún léjò tọ́mọ ẹ máa béèrè àkàrà tó máa fún ní òkúta tí àwa bàbá tó wà nú ayé búburú yìí tó sì tó àwa pàápàá sì burú ó ní tá bá lè mọ nǹkan tó dára ẹ̀bùn rẹ láti lè fún àwọn ọmọ wa Ó ní mélòó mélòó wá ni òun Ọlọ́run tó dára, tó dá ayé àti ọ̀run, tó mọ ohun gbogbo tó sì lè ṣe gbogbo, tó sì ń fẹ́ kí orúkọ wọn kó di àyìnlógo látara wa. Pé mélòó mélòó Ọlọ́run ni ò ní fi ohun rere fún àwa tí ó bá béèrè rẹ̀. Ohun tí mò ń sọ ni wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé a ń láti lè jẹ́ ẹni tó ń béèrè, tó máa lè tọ Ọlọ́run lọ, tó máa wá Ọlọ́run pé Ọlọ́run mò ń wá yín tá a rí ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run onífẹ̀ẹ́ tí a fi gbogbo ọkàn rẹ̀ wá ọlọ́run tí a kàn án bí ẹni tó ń kanlẹ̀kùn ìyẹn wíwá ọlọ́run tá a wá kiri bí ohun tó ṣe pàtàkì tó ní láti rí tí a ta tó máa tó máa béèrè bí ohun tó jẹ́ pé ó nílò lọ́wọ́ bàbá rẹ̀ tí ó jẹ́ onífẹ̀ẹ́ eléyìí ọ̀nà eléyìí la fi lè rí ìwàláàyè ọlọ́run nínú ayé wa ẹ̀rí ní àkótán ará mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká rán ara wa létí wípé ní àkọ́kọ́ láti inú ìwé kúrónìkù orí keje ẹsẹ̀ keje ìwé kúrónìkù orí keje ẹsẹ̀ kẹrìnlá ẹ jọ̀wọ́ ìwé kúrónìkù kejì orí keje ẹsẹ̀ kẹrìnlá àti kíyèsí ń bẹ̀ wípé ọlọ́run á máa farahàn wá nígbà tá a bá wá ọlọ́run tí a sì yí padà kúrò nínú búburú àbí ibi tí à ń ṣe ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ tí a lè gbà fi ní ìrírí Ọlọ́run nínú ayé wa. Ọ̀nà kejì tí a kíyèsí tí a fi lè ní ìrírí Ọlọ́run nínú ayé wa, ìyẹn la rí nínú ìwé, ìwé orin Sáàmù, orin Dafidi, orin eh, mẹ́tàlé, eh, mẹ́tàdínní àádọ́ta, eh, mẹ́tàdínní ọgbọ̀n, ẹ má bínú, mẹ́tàdínní ẹsẹ̀ ìkẹrin tó wí a lè rí, a lè mọ Ọlọ́run nígbà tí nípasẹ̀ wíwá Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa àti ṣíṣe iṣẹ́ ìsìn èyí tó jẹ́ pé ó já tó jẹ́ òtítọ́ tí a fi ọkàn èké fi wá Ọlọ́run ṣùgbọ́n tí a wá Ọlọ́run pẹ̀lú òtítọ́ ọkàn wa. Ọ̀nà kẹrin tí ọ̀nà kẹta tí a ti kíyèsi òun ni wípé wíwá Ọlọ́run àti rírí Ọlọ́run ó nílò ká jẹ́ ẹni tó ń ṣe déédéé tó sì gba tó sì ń gba àdúrà èyí tó jẹ́ pé ó kún fún ìpinnu ńlá láti lè rí Ọlọ́run èyí tó gbẹ̀yìn ta kíyèsí lónìí òun ni wípé a ń láti lè mọ̀ wípé Ọlọ́run ó ń fi ìwé ìpè fi ìwé ìpè gẹ́gẹ́ bí ọba ó fi ń pè wá láti lè wá òun Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ kó wá Ọlọ́run gẹ́gẹ́ bí kó fẹrẹ̀ sípò gẹ́gẹ́ bí ọmọ tó ń wá bàbá onífẹ̀ẹ́ tó ń wá bàbá onífẹ̀ẹ́ ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi bóyá ìwà láàyè ọlọ́run tí wọ́n ń wá òun wá kó ba lè di ọlọ́rọ̀ di olówó eléyìí dà òun wá olè máa wá ọlọ́run torí pé òun wá àlàáfíà sí àìlera rẹ eléyìí náà kì í ṣe nǹkan tó burú ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jù òun ni wípé ká wá ìwà láàyè ọlọ́run fún ìgbàlà ọkàn wa ká wá ìwàláàyè olódùn ìwàláàyè jésù kristi fún ìgbàlà ọkàn wa bíbélì wípé olúwa ti ọlọ́run olúwa ti gbé jésù kristi kalẹ̀ òun ni òun ni òpó ìgbàlà wa bíbélì sọ nínú ìwé timothy kejì orí ìkẹta ẹsẹ̀ kẹrin dín ní ogún ó ní ó ní ìwàláàyè ọlọ́run àti nǹkan tó ń pè ní tá à ń pè ní ohun tó jẹ́ ohun tó jẹ́ ohun tó pamọ́ èyí tá a lè pè ní tá a lè pè ní ìpamọ́ ọlọ́run yẹn ni mystery ìyẹn ni pé jésù kristi ọlọ́run ó rán ọmọ rẹ̀ wá sáyé èyí tí í ṣe jésù kristi a wàásù rẹ̀ láàrin gbogbo èèyàn fún ìgbàlá ọkàn gbogbo èèyàn ìwé iṣẹ́ àwọn àpòsílẹ̀ orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní a ti fi orúkọ kan fún ni ó ní orúkọ kan oṣù náà ni lábẹ́ òrùn yìí ó ní kò sì sí orúkọ míì tá a fi lè gba ènìyàn là bí kò ṣe nípasẹ̀ orúkọ Jésù Kristi tó o bá wá orúkọ yìí tó o bá wá Jésù Kristi yìí fún ìgbàlá ọkàn rẹ wàá dẹni ìgbàlá o mo ṣe ń fi ọ̀rọ̀ náà lọ ní wákàtí yìí wípé mo fẹ́ kó o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ó jẹ́ ọ̀nà àkọ́kọ́ tó bá rí Ọlọ́run fún ìgbàlá òun láti mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ pé gbogbo èèyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run òun láti mọ̀ wípé tí o bá lè gbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ tó bá lè gbàgbọ́ tó fi gbàgbọ́ tó gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn rẹ tí o sì fi ẹnu rẹ jẹ́wọ́ pípé Jésù Kristi ní Olúwa ẹni tó kú ní ọjọ́ kẹta tá a sì gbé dìde kúrò ní ipò òkú wàá di ẹni ìgbàlà torí pé torí pé nípa ìgbàgbọ́ ládẹni ní nípa ìgbàgbọ́ la di olódodo àti nípasẹ̀ ìjẹ́wọ́ wa la di ẹni ìgbàlà so bí ó bá di ẹni ìgbàlà lónìí o gbúdọ̀ lè rí eléyìí kó fi kó fọkàn ìgbàgbọ́ kó sì fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tó bá ṣe eléyìí mo fẹ́ mọ̀ wí mo fẹ́ tó bá lè ṣe eléyìí mo fẹ́ fi ọ dá ọ lójú pé ọ̀nà sí ìgbàlà òun náà ni eléyìí kì í ṣe ẹ̀sìn Jésù Kristi wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lọ́sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ló ń wá ọ̀nà bí ẹ̀sìn ló ń wá ọ̀nà ìgbékalẹ̀ bí ẹ̀sìn tó ń lọ tí wọ́n ń bọ̀ láti lè fi wá ọlọ́run láti lè fi rí ọlọ́run nínú ṣùgbọ́n wọn ò lè rí ìwà láàyè ọlọ́run nípasẹ̀ eléyìí ọ̀nà kan láti lè fi rí ìwà láàyè ọlọ́run tá a fi di ọmọ ọlọ́run tá a sì fi kọrúkọ wa sínú ìwé ìyè ó ní wípé kí o gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tí o bá fẹ́ ṣe eléyìí sọ tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ mo gbàgbọ́ wípé ẹ kú ọjọ́ kẹta ẹ sì jíǹde kúrò nípò òkú nítorí ẹ̀ṣẹ̀ mi jésù kristi lónìí yìí mo jẹ́wọ́ wípé ẹ máa bọ̀ ní ọkàn àyà mi kẹ́sì di olúwa tó lùgbàlà mi bẹ́ẹ̀ ni kẹ́sì kọrúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tó bá ti ṣe léèmú kẹ́ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo sì kí ẹ kú oríire mo fẹ́ kó o lọ sínú ilé ìjọsìn tó wà nítòsí àbí agbègbè rẹ ibi tí wọ́n ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà bí ìwọ bá fẹ́ pè mí tó bá fẹ́ pè mí fún ìbéèrè o lè pè mí sórí ago plus two three one eight one zero five seven seven eight nine five four láti fún ìbéèrè àbí àbẹ̀ àdúrà jésù kristi ní olúwa o ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù àtúmọ̀ àpàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyègbà ọpẹ́ wa lórí ìta gbọ́ lónìí ọlọ́run ẹ gbà yín wa àti béèrè lọ́wọ́ yín pé kọ́ wa láti lè wá ìwà láàyè ní yín ní àwárí ọlọ́run ẹ fi orí ọ̀fẹ́ yìí fún wa láti lè wá yín ká sì rí yín olúwa àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù lolúwa ó dàbọ̀.